ẹ̀wò rèé àbá wa nílẹ̀ yorùbá wa ní gbogbo ara ni tàgìrì fi kawó lóko hmm. ẹ̀rí owó rẹ̀ náà ni ajé tọ́ka ni ajé hmm. òun ni tàgìrì rè bó o làwa fẹ́ ṣe àkọ́kọ́ tí wọ́n kọ́ sọ ọ̀sẹ̀ ni hmm. ọ̀sẹ̀ n tóun fi ṣáájú tó yẹ kéèyàn kọ́ lò ní pé òun máa ń ṣiṣẹ́ ìtúwọ́ ó máa ń ṣiṣẹ́ ìtúwọ́ àsínà bọ́ ọ bá kọjá ayẹ táwọn àgbàlagbà bá ń bínú tó o bá lò wọ́n jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ tàgírì yìí á panipansa á sí orí ẹ̀ á là á wà yọ fùlùfùlù nu rẹ̀ ẹ fi sí ojú ọlọ fùlùfùlù nu dàtọ́ ọmọ rẹ̀ ní o láyọ á wà lọ yóò kùnà kíní yìí àbá wa ń pè ní imi oòrùn àbá wa ń pè ní imi oòrùn wọ́n ń pè ní imi oòrùn sẹ́ẹ̀rí tàgírì yìí tí àti e, gbé àti gé àti gbanpansa àti yọ fùlùfùlù nu rẹ̀ àti yọ sójú ọlọ àti lọ ẹ wà lọ imi oòrùn ní àwọn ń ní ọjọ́ ìmí ọjọ́ hmm. hmm. lọ mọ. Hmm. sẹ́rí tẹ́ bá ń lọ ọṣẹ yìí lọ́wọ́ ẹ lè lọ ọṣẹ òyìnbó mọ̀ ẹ lè lọ bá ń lọ ọṣẹ yìí lọ́wọ́ ẹ i pé aṣọ tuntun lẹ wọ̀ bẹ́ẹ̀ ni ẹ wẹ̀ dáadáa kẹ́ ẹ lọ ayé ọ̀tún tẹ́bá ti wá lọ tán ẹni bàbá yín ń bẹ̀ kápẹ́ inú lélẹ̀ tí ń lọ ẹ̀bùn ní nǹkan tóró lágbára pọ̀ ń tẹ́ẹ̀má ti ń lọ lọ́wọ́ àwọn àgbálédé ẹ̀bùn wọn ni tẹ́ẹ̀bá níbi owó lẹ́bá sílẹ̀ ni ẹ fún wọn kọ́dà kọ́sọ́ wọn kékeré bá náwá ẹ fún un ẹ wà á ha ajé ara tàgírì ẹ fi ọbẹ̀ ha ẹ wà gọmọ ẹ má ṣe mistake o ẹ ti kọ́kọ́ kókó lùlù rẹ o eré mi sọ oògùn tí ò rí bẹ́ẹ̀ o eh, eh. tẹ́ẹ̀bá ha tàgírì ara ajéun kẹ́ tó wà là bá ń kọ́ o àrísìkì nìkan ni ó mú wa ẹni ayé bá sì ní lọ́wọ́ tó bá lo àwúre kò ní ṣiṣẹ́ o hmm. mo máa ń sọ fún yín o yẹ gbọ́dọ̀ kọ́kọ́ tọ́jú ara rẹ o bẹ́ẹ̀ ni ìdí tí asínà ilé ìfidànù asínà ni ẹ kọ́kọ́ sí ọ̀nà fún kíníyẹn lórí ẹ wọ tinú rẹ ẹ ti sínà nù ẹ wàá ṣẹ̀ṣẹ̀ ha ìwọ̀n bá tẹ bá rí ha lára rẹ ẹ ha sójú ọlọ ẹ wàá lọ papọ̀ lẹ́wàá hmm. lọ mi òrùn ẹ lè lọ mi òrùn gan lọ́tọ̀ ẹ wàá dà mọ́ lẹ́wàá pọ̀sẹ̀ mọ́ hmm. oògùn tán oògùn tán ọmọ ìyá mi bó ṣe rí mo wí o èyí táwọn anínú èyí ti di. ó ti dọ́sẹ̀. òye ti di kòlòfó. àásọ yìí a máa ń bò mọ́lẹ̀ ni o àìsọ kíní rẹ̀ nù lásán o ìdí tá a fi máa ń bò mọ́lẹ̀ ni wípé ẹlòmíín wà tó jẹ pé ẹni tí ń ṣe gan-an àwọn tó bí ni. Hmm, wọ́n lè rí. Hmm, wọ́n ti rí then ẹlòmíín wà tó jẹ pé ègún ní dàlámù tábà ti lọ bò mọ́lẹ̀ gbogbo aburú tí gbogbo ala yóò kú o tó dínà o ti bo aburú mọ́lẹ̀ nu ọṣẹ yẹn ni ó máa fi wẹ̀ tàbí kọ́ máa fi fọwọ́ lásán tó wà pé tí ò lè wẹ̀ ni máa fi fọwọ́ bá a ti bẹ̀rẹ̀ sí nílò náà lọ́rùn sì fún lágbára Ọlọ́run ẹni tí ń wọ́kọ yóò rọ́kọ ẹni tí ń wọ́mọ ẹni tí ń wá ẹsẹ́ ẹni tí ọ̀nà ó sì fún ọ̀nà àsínà ni àti máa gbọ́wọ́ ọwọ́ burúkú ayé kò lára èèyàn hmm. ọ̀nà wàhálà fún hmm. ẹsẹ̀ lẹ́ni. èmi nù tó ọrí bá ti fún ẹ lákòókọ́ máa ṣí ààrẹ tó o bá ti ń ṣe wọ́n ṣe ṣí ààrẹ yẹn tó ń láìpẹ́ tó o ṣe yóò jẹ́ bó ṣe wí ni ó ṣe jẹ́. ẹlẹ́ẹ̀kejì odidi tàǹgìrì yìí odidi tàǹgìrì kan náà ìwọ tó nílé ìjọsìn hmm táwọn èèyàn wábẹ̀ mọ́ àbí wọ́n tiẹ̀ wábẹ̀ tẹ́lẹ̀ àwọn akẹgbẹ́ rẹ lọ́ta ń jàǹbá ìjọba sí yẹn sọ́ọ̀sì mọ̀ hmm. wọ́n máa ṣe bẹ́ẹ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹlòmíì ẹlòmíì náà ẹlòmíì àmọ́ fẹnu kọ àwọn wòlíì ntọ́lọ̀ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ sọ babaláwo kan yọwọ ná kékeré àwọn wa ta ń jàǹbá hmm. èrò ọ̀bà ní kó sọ́ọ̀sì mọ́ ọlọ́run tó ń rán babaláwo lọ́sẹ̀ náà kò ní wíwọ ọlọ́run gbogbo ẹjọ́ tí wọ́n ti ń béèrè pé ta lọ́lọ́run bàbá ẹgbẹ̀jì lóògùn mọ́sán ọlọ́run bá ń sọ bá ń jọ sí wọn pé mi lọ́lọ́run rẹ̀ ọmọ ìwọ máa rí ọ ìwọ ni ojú wọn máa rí tẹ́ máa ti ń rọ́lọ́run lára ló ti tán ní wọ́n máa sórí ibu lọ ni ẹ ń bá níta ni ọlọ́run bàbá ẹgbẹ̀jì kọ́lọ́run ọba adẹ́dà ọba tó ní gbogbo agbára lọ́dọ̀ kọ́mọ bá yọ sí wọn pé èmi lọ́lọ́run rẹ̀ mo ṣe wù mo ṣéun kì í ṣàgbọ́n rẹ̀ ọ̀rọ̀ kì í ṣọgbọ́n mo ta mm. ní ìdá mm, àwọn gbogbo ọdọ ni tí mo dá pa àwọn owó tí ẹ ní kọlọ bàbá yọ sí ọ hmm. mm, bẹ́ẹ̀ ni ní òye òye àwọn èèyàn àwọn èèyàn mi ò ní mímọ̀ bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé onímọ̀ Ọlọ́run hmm. Ọlọ́run tó sápamọ́ sí obi ohun gbogbo hmm. tó lè so ohun gbogbo tó ń gbórí ohun gbogbo tó ń jẹ ohun gbogbo nígbà gbogbo lásìkò gbogbo nígbà ah! báwo ló sì sọ fún mi pé nìkan ọlọ́lọ́run àti wáyé rẹ̀ ta ló ṣe é àti padà rẹ̀ ńkọ́ ìtọ́ wá ṣe láyé ńkọ́ ètò orí ṣe ńkọ́ ètò orí ṣe ńkọ́ ètò ọ̀fẹ́ ṣe ńkọ́ ètò ọ̀fẹ́ ṣe tọ́lọ́ ń dìbẹ̀rù rẹ̀ kí ni ó ṣe ta lolúwa rẹ̀ ah, ah, ẹ̀rí báwọn èèyàn àwọn èèyàn mi ṣe gbẹdọ̀ gbẹ wọn onímọ̀ ọlọ́run wọn ò mọ ọlọ́run ni nígbà tó lọ dìbọn jésù ò dìbọn lọ táwa tó lọ lọ́run ó náà mọ̀ ọ́ lóòótọ́ lọ́run Eh, kéèyàn olóhùn rẹ́gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kó tún lọ wọ́lọ̀ nkí sẹ́mi wọ́n aṣèrà bíbá ìwọ náà ta ẹ̀rẹ̀ wò ìwọ náà sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀jì tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lárọ́ nì àdínkù tí ẹ̀ sọ kọ́ sọ̀rọ̀ ẹ̀ ló kọ káwọ̀ báwọn èèyàn bá pè bẹ́ẹ̀ hmm. ah, ṣé bá a pọ̀ nílé wọn tó ń fi nílé mi ní wọ́n kó bàbá mi èmi kọ́ Ọlọ́run ni